onísúnná wọ́n ń gbìyànjú àti túnkan ẹ̀ ṣe àwárẹ̀ ń gbìyànjú àti túnkan ṣe àwọn tó ṣe pé nǹkan tẹ́ ẹ fẹ́ kọ̀rẹ́kì yẹn inú ẹ̀ làwọn ti ń jẹ́ wọn ní juwọ́lẹ̀ fún yín eléyìí ló fa tó ti fẹ́ dàbẹ̀ ẹ̀rin rí pé àwọn èèyàn ń dà nǹkan orí yẹn so àwọn kan máa takò yín torí pé ń try láti establish tí ó jẹ́ òdodo nísìnyí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ká mọ̀ pé nǹkan mi lẹ́yìn òun òun nìkan ni ká máa ké pé ṣùgbọ́n èèyàn kan òun sọ fún wa pé a lè pe àlùjọ̀nù ó sọ fún wa pé a lè pe rọ̀hàníyà kan tẹ́yìn bá sọ tí ó ń bẹnu alkùnrání jáde bọ́lọ̀ bá ti sọ fún anábúwa muhammad sallallahu alaihi wasallam ike falatẹ̀lẹ̀ ọmọ aláhi ilá àkàkàrà ọlọ́ni ò gbọ́dọ̀ pé kan ní papọ̀ mọ́ ọlọ́wọ́n bá allah fatakuna min almu'abbadi tó bá ṣe ó mọ̀ bẹ́ẹ̀ náà tá a fi yà eléyìí àdírẹ́sì tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kílẹ̀ aláàtẹ̀ jọrọ mọ́ aláyé ilá àkàrà má pè nǹkan mí papọ̀ bọ́lọ́m fatakú na mínà muhazabi tó bá ṣe ó mọ̀ bẹ́nu àwọn tá a fi yàjẹ́ èèyàn kádà sọ pé kò sí nǹkan tó burú bí pé kò sọ wípé àjíb yàrá ó kọ̀ yá ìlú yá dámdà yá ìlú yóò sọ fún ẹ pé tó bá ń ṣe kútùbà súra kan arwa bílà sọ̀dá àbá bílà yóò sọ gbogbo eléyìí fún ẹ ìwọ́dẹ̀ ń ka jáde ike má pé nǹkan mi papọ̀ mọ́ lọ sọ́bọ̀ láyé fẹ́ ṣe tí wọ́n bá kẹlé yìí òun máa takò ẹ́ tó ń bá sọ yẹn ìwé fi àyà yìí takò òun náà ó túmọ̀ sí pé kò ń ṣe nǹkan tá a lè juwọ́lẹ̀ fún ìdílà kó má ka Al-Kùránì yẹn mọ́ kó dẹ̀ mọ́ tó fáwọn èèyàn Allah subhanahu wa ta'ala oníkàmà ṣe dìna wa la taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila mọ́sùmọ́ zina torí pé kí ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni ìwọ́n sọ síta èèyàn kan òun kan ń bá ọmọ ọlọ́mọ ń bá wọn láṣepọ̀ lọ ni obìnrin kan ó gbèrè kalẹ̀ káwọn èèyàn kan máa bùn ẹni àwòyé tó bá so léyìí inú obìnrin ò ní dùn àti tọ́lọ́ bá fẹ́ ṣàánú ẹ̀ lókù tó bá sọ yìí inú ọkùnrin ò ní dùn so ó ti di kó tún àtàkì yẹn náà ó tún bọ́ síbi ọlọ́tí náà yá ayọ́ lẹ́rí náà àmàlù إنما الخمر والميسر والأنصاب والأزلام رجل من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون èyí ni gbogbo òróró ọtí mímu tẹ́tẹ́ títa níparí ẹ̀yìn àwọn nǹkan wọ̀nyí ni ẹgbẹ́ ní iṣẹ́ ìṣúná ìṣúná sí ẹ̀bá èèyàn kan ta tẹ́tẹ́ ibẹ̀ lòun ti kọ́ lẹ́ǹtì ẹ̀ èèyàn kan tọ́tí ibẹ̀ lòun ti kọ́ lẹ́ǹtì ẹ̀ ló ti ra mọ́tò kò sí yóò rí ẹ ní alákatakítí torí pé kí ni tó ń sọ yẹn takun tó ń ṣe ó tún yẹn náà ó tún ní kà mọ́ torí pé ó fẹ́ ṣe ẹni tí ó ń tọ́tí ó fẹ́ ṣe ẹni tí ó méjì ó mi tẹ́tẹ́ ó fẹ́ ṣe ẹni tó ṣe pé òun náà kọ́lé aṣẹ́wó kalẹ̀ ó fẹ́ ṣe ẹni tó ṣe pé òun náà ní ó ṣe sìnà o fẹ́ ṣẹni tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́ so ijó padà kù ni pé òkun bá wá àti rẹ̀ lẹ̀ torí kò sí tó o sọ tí ò ní tàbí èèyàn kan ọlọ́mọ subhanahu wa ta'ala sọ pa àwọn olúwa wà látàkúlá òmà òfin wà látẹnihàrù òmà má sọ wípé ó fáwọn òbí rẹ̀ pé ah ẹwọ́ ti rẹ̀ ti táyà nípa ẹ ọmọ kan ní ìṣẹ́ ló mọ́ kó fáwọn òbí jẹ́ tọ́mọ̀ yẹn bá gbọ́rù wà sí yẹn yìí tí ó tó àfẹ́ lọ wábì kan jòkó sí yọ wà látẹ̀nì àrùmà má jagbe máa wò díẹ̀ méjèèjì tọ́mọ̀ yẹn bá gbọ́rù wà sí yẹn àwòkọ́ àfá nǹkan mi sọ àpò ìmọ̀ṣẹ́ bàbá yẹn ò kàmí kùnà ìyá yẹn so ní túnṣe yìí náà tó bá so alùsùn náà wọ́n ṣe kí ni wọ́n àtàwùjọ orí àwọn náà ń tráyè láti tún tán ti tẹ̀rì sínú ìbàjẹ́ kan sí kejì wọ́n rí wọn lẹ́ni tí àwọn gbogbo tí nígbà tí láwọ́ tuntun ní a ah, Boko Haram ní kí wọ́n jẹ́ Boko Haram ṣáwọn tó ṣe pé wà sí wọn ló ń lọ ẹkẹrẹkẹ sáfí ìtàkù Boko Haram ṣùgbọ́n nǹkan tẹ́lẹ̀ ti sọ wá lórúkọ burúkú òníkan tó wà ní yẹn tó bá ti pọ̀ wá lórúkọ yẹn àwọn èèyàn lè gbà fún wa ìjọba ó lè wọ́pẹ̀ ẹ̀ àwọn yìí ṣùgbọ́n alhamdulillah àwọn lectures wọn ni ó pọ̀ jáńtẹ́rẹ́ ní ìtàkùtàkù boko haram ìtàkù isis ni torí pé ìlànà wọn ni ó tako ìlànà anábùwà muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tẹ́mi tá a sọ èyàn ní iye máa sọ dodo náà ni èyàn máa ṣe wá sí ẹ̀rọ náà ni títà sí pé ètò ṣùgbọ́n iṣẹ́ tí ò fẹ́ ká fi kú wà sí òye èébú èpè gbogbo ọkẹ́ ká avoid yẹn ọlọ́run bá níbi sọfá ní buwa muhammad sallallahu alaihi wasallam wà láti súnbù lẹ́rí ní ìdúró náà ní dúró ńlá fàyẹ̀ súnbù láàjọ ní rẹ̀ ìlú àwọn tí wọ́n jẹ́ pé kí ni wọ́n ń pè nǹkan rí lẹ́yìn ọlọ́run ọba nǹkan ń pè yẹn ẹ má bú wọn káwọn náà máa bú ká máa bú àlùlá ìrẹ́rẹ́ yìí láì ní mọ́ so èpè ebú ni kò yọ wá sí kò sẹ́ni tí ó máa ṣe kí ẹ gbé kalẹ̀ nísìn kó wọn sọ ní dá fún ìjà bàjẹ́ ní ààyàn ọmọ òfò èyàn ọmọ olórí burúkú ẹ̀yìn gbogbo lè tó sọ kalẹ̀ sí o tí sọ kankan kí náà ń ṣe tán ṣe ní o kọ̀rẹ́tì máa yà wá pé nǹkan tán ṣe yìí ní kò kọ̀rẹ́tì àwọn so àwa náà wà ní kárí ẹ̀kan ní oníbíjà fi pé tó ṣe yìí àbọ̀ oníwà tún náà wọ́n bọ́ sọ́rọ̀ ẹ̀ká tí tẹ máa bàjẹ́ ní kùjá láyá rẹ̀ kò ní gbà à ń kọ́pì wọn ni ẹni tí ò bá ní tí ó nà án ni ó mọ̀ lóru mẹ́tọ́dì yẹn ìtúwọ̀ fẹ́ sọ tó fẹ́ pọ̀ lẹ́sìn láwùjọ àwọn ìbàjẹ́ pọ̀ láwùjọ kó ṣe pépè láàmọ̀ṣẹ́ fáwọn èèyàn tó kò jẹ́ bó ṣe jẹ́ wà láwa. ọjọ́ ti sọ ọ̀bọ̀ ìgbéyè pọ̀ bí a ti ń ṣe ilé ìsìn ìwọ̀n táwọn ṣe kìkìrẹ́ lọ wọ́n ní kí ẹ̀jọ̀ ọ̀tẹ́ bá wa pa àwọn ọ̀dọ́ wa nímọ̀ràn tàbáwé ẹ̀yìn wà gan wọn rí ariwo ń lọ wọ́n ń gbé ìsàbìkò wọ́n bá sùpò jẹ́ náíjà bẹ́ẹ̀ wọ́n tó kó síbẹ̀ dstv látàrọ̀ ọ̀dàlẹ̀ bèbí gbogbo ẹ̀ ẹ̀fẹ́ ó ti àwùjọ wa yìí ti bàjẹ́ lórí pé nígbà tó bá fi ń ta gan wọ́n máa rí ẹni òòjà òòmọ̀ nǹkan tí ó ti ní ká wọ́n mú àgbẹ̀ àwọn ìyàwó lé tó já sí wípé òkín panel méjì ẹgbẹ̀ ọ̀gbọ̀n tó bá jùbọ́ ti ògbògbò àti kúrò àti gbogbo ọ̀rọ̀ ń dìdì ọ̀lẹ́nu kan dé ó ti ti kámọ́ mú wọn ni ló máa náà kọ́ ọmọ kó ṣàánú wa gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni a ti mú wọnú ìdánilẹ́kọ̀ọ́ wa so ó bá gbogbo wa wí one way or the other ẹlòmíì nísìnyí òun jókòó ti àwọn nǹkan tí ẹ sọ yẹn ẹlòmíì ò jókòó ti fóònù lòun jókòó ti tó ṣe tó gbogbo àwọn nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ní àwọn nǹkan tí ó dáni lónìí sì bá bọ́ sórí social media ní àwọn nǹkan tán bú yẹ̀tàn ṣe pé tán ṣe gbogbo ẹ̀ ní ẹ wòye àwọn yẹ̀tàn wo fídíò ní ẹni àtàwọn afáwọn àjọ ń sọ̀rọ̀ bí abíjẹ tàbí kẹ̀kẹ̀kọ̀ta ìlú ilé kẹ̀kẹ̀ wọn ìlú ilé ẹni tó ra dátà tó fi wo 3 hours 4 hours àwọn àti èpè bó ṣe ń wo ilé ìtàn ló ti lọ wò yí nìyí ṣé lù lè fún yẹn náà ó ní ẹ dátà owó tó ń ta dátà ó ló wà wo kíní three hours ó wò yí tó tún bọ́ síbi kíní tó wò mí ó tún wò mí alẹ́ nílùú lé so irú ẹnìyẹn ní ìtẹ̀wá bèèrè ló lọ máa ń ná lórí dátà lóṣù ó lè ní òun ná rárá òun àná ten thousand láti lè fi fóònù gbogbo àwọn nǹkan yẹn bọ̀tò òun lè má fi lè náà ń bẹ́ẹ̀ kó má ṣe kíní kó wọ́n play ṣùgbọ́n gbogbo àwọn oríṣiríṣi àwọn èpè eégún kankan tó ń lọ lórí yóò wo látòkè délẹ̀ ni kìámù lé kò sí kìláwọ́tún kó hàn kò sí ẹ̀kọ́ ẹ̀sìn kò sí àlàwáyà àhólálájẹ ogun gan ó ṣe pé fún ó ṣe kí ni yíò kí ló ní ṣe pẹ̀lú gbèta ìdìbò wa sọ̀rọ̀ jẹ́ pé kí ní ìrìn kò ṣe tó ń bá Nigeria bẹ̀rẹ̀ nìkan àwọn ń ta tẹ́tẹ́ èyí ń kò sí dáùtù ń bẹ́ ọlọ́run bá dẹ̀ ti sọ fún wa èpè orísun amọ̀lì ṣetán fẹsẹ̀ níbo ṣùgbọ́n ní tóun náà ń wé ti àsìkò rẹ̀ òun náà kó sí abẹ́ kíní ìnà sáwà wọ̀lbásọ̀rà wọ́lfọ́ádà kúlù ìlàìkàkà náà rú mọ̀sùlùmá so ìyàwó lé àti bàbá sáré jọjọkó ó ń jùjì òní bá ṣe ń wo náà ń wo eléyìí náà ń wo tí àwọn fídíò ọmọ tó ṣe pé ó rìn òwò káàkiri màá mú wá sínú yàrá mi àwa pílé rẹ̀ èmi àtàwọn ọmọ mi àjọ máa wò ẹ ẹ́ làákàtẹ́ sórí tébù àwọn àníkíni wọ́n ń wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ ẹni tẹ́ ń sọ òsì ọkọ yìí wọn ti bímọ kan fún ó bímọ ó tún bí kan èyí wò lè ní ó wà ara àwọn cd rẹ̀ àbí dvd rẹ̀ ní agbowánu yàrá ti tèmi láti wá ba yé àwọn ọmọdé bí mọ́ so àrùn tó ń ṣe wáyé àrùn tí ó kárí ni ẹni tí ò ní pindi eléyìí yóò ní pindi yìí ẹni tí ò ní pindi yóò ní pindi yìí ló jẹ́ pé a gbọ́dọ̀ tún ìlú wa ṣe kábọ̀ òfáwọn olórí wa àwọn ni wọ́n tún ìlú ṣe ẹ́ẹ̀ الله أبا سبحانه وتعالى وكذلك نولي بعض الظالمين بعضا ثم كان يفصمون àwọn alábòsí èèyàn bíi tí wọn náà láti jọ̀gá lé wọn lórí ẹ corruption àwọn èèyàn ń gba bíráìbù àwọn kìnnì kan ṣe kìnnì kan ṣé wò ó gba bíráìbù ṣé wò ó ṣe corruption tún ẹ ṣe kó owó kí ni àwùjọ da àbí kò ní da so eléyìí òun ni ìmọ̀ràn fún gbogbo àtìmítí mò ń sọ àbẹ̀ntì ẹ̀gbọ́n wa so subhanaka lahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته